tí a wà yìí ẹ̀yìn pé ètò ààbò ó ti ṣe kí ni ó ti mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bẹ́ẹ̀ sì ni ó ti sún gbogbo ọlọ́pàá òbí rẹ̀ ah, nílò ọdún sí àsìkò yìí ah. sọ fún gbogbo ọlọ́pàá wípé Yorùbá nation lápẹ́ ìyàwó àdúrà ti yí àwa ìlàfẹ́ àsìkò láti lè ìyá mi àdúrà yín ẹ fi tì wáyé ẹ̀tọ́ yín àwọn ẹ̀tọ́ yín àsìkò tí tó tẹ̀ ẹ̀tọ́ yín lórílẹ̀‐èdè yìí ọmọ yẹn ní tọkàntọkàn ọmọ Oòduà ni mí ẹgbẹ́ tó lò fẹ́ ẹ ká gbàgbé pé ìwé òjò ní òjò ọ́ tá ń lò lórílẹ̀‐èdè yìí ó ti sú wa gbogbo ọmọ káàárọ̀ oòjíire ó ti tásìkò fún wa láti dá dúró òmìnira ilẹ̀ káàárọ̀ oòjíire ló jẹ wá lógún Yorùbá nation must come to reality ó ti sú everybody tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n mi tó ń kọ̀kadà kò wú ọ̀pọ̀lọpọ̀ wọn láti máa gùn ọ̀kadà yìí. tẹ bá wò ọ̀kadà yìí. súnmọ́ bẹ́ẹ̀ yẹn súnmọ́ bẹ́ẹ̀ yẹn súnmọ́ bẹ́ẹ̀ yẹn. ẹ káàárọ̀ bàbá wa. ẹ káàárọ̀ sọ. ó dùn ó dùn ó sọ wá kàyé ní. mo fẹ́ yẹ kí ẹ kọ́ fún wa ní ọ̀rọ̀. lẹ́gẹ̀dẹ̀ ronú ká má bá a ṣe. ojú mi dùn ó kàyé ní lẹ́ẹ̀kọjá ronú ká mọ́ tá a ṣe. ìṣọ̀kan oòdùà ìṣọ̀kan oòdùà ìṣọ̀kan oòdùà gbogbo àṣẹ àdélẹ̀ lé àṣẹ ó kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ó kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi pátápátá àtàwọn tá a wà ní ilẹ̀ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ń bíbọ̀ yìí. Yorùbá nation must come to reality. ó ti tó gẹ́ òmìnira ilẹ̀ káàárọ̀ oòjíire ló eléyìí kì sọ̀rọ̀ PDP bẹ́ẹ̀ sì ni kì í sọ̀rọ̀ APC òmìnira ilẹ̀ dáhùn òjìire ni lẹ́gbẹ́ gbogbo àwọn ẹ̀gbẹ́ mi tó ń pọ̀ kadà kì í ṣe pé wọn ò níṣẹ́ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní níṣẹ́ owó àmọ́ ìfẹ́ orílẹ̀-èdè yìí wọ́n sanwó dàbí bẹ́ẹ̀ ni gbogbo wọn ti ṣiṣẹ́ yìí bẹ́ẹ̀ bá tó wọ́n wẹ̀ ẹ má ti bẹ́ẹ̀ ní five years wọ́n bá ti ṣiṣẹ́ yìí ẹ̀yìn bẹ́ẹ̀ àjà ọmọ ọ̀dùn wọn lórí pé kí ni òtútù àyà láti lálẹ́ wá ṣe níbí báyìí lẹ́nu wá ṣe mọ pé káàkiri gbogbo ìṣòro káàkiri gbogbo ilẹ̀ yorùbá orí àná àwàní bàjẹ́ ìṣòro àwọn ẹ bá gbọ́ fúlàní wọ́n ti pa gbogbo àwọn àgbẹ̀ wa àní kankan lóko mọ́ ebi ti dé lọ́tún lọ́sì abọ́ gàrí tá a rà lọ́dún ẹ̀ tá a rà ní seventy naira tẹ́lẹ̀ ó di four fifty nine ṣé yẹn la fẹ́ máa bá lọ gbogbo àwọn agbẹ́wò ò lè wọnú oko mọ́ ẹ jẹ́ ká mọ tá à ń ṣe gbogbo Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ fún tá a gbé dání eléyìí ò sí fún ẹlẹ́sìn kan kò sí fún ẹlẹ́sìn àbáláyé kò sí fún ẹlẹ́sìn mùsùlùmí kò sí fún ẹlẹ́sìn Christianity ọ̀rọ̀ yorùbá là ń sọ bí yorùbá ó ṣe bọ́ kúrò lóko ẹrú so kò sí nǹkan kan tó ń bà wá lẹ́rù ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn tá a là ń sòṣèlú ẹ dábò pé ká níbẹ̀ ẹ ṣe é sáré di ọdún mẹ́rin ọdún mẹ́jọ ẹ ṣe papọ̀ kò sí lọ́kàn ní kò sí lọ́kàn fún un wáyé ìgbà tó bá ti fún yín láìsí agolo méjì àkàrà ọ̀pá kan àmọ́ ìṣe ń darí wọn lórílẹ̀-èdè yìí kò dùn mọ́ náà nínú. gbogbo ẹni tẹ́ nínú òṣèlú ẹ jáde ìdájọ́ fọwọ́fọwọ́ kò bàbá wa lè lóko ẹrú láti ayé ìgbàgbẹ́ yayi ti ko jẹ one point five one nation only answer now kí gbogbo wa àtọ́nílé àtàlejò ká máa fi kọ orin Yorùbá nation tẹ́ ẹ bá délé ẹ máa sọ fún àwọn ọmọ yín ẹ mọ̀ sọ fáwọn àbúrò yín ẹ mọ̀ sọ fáwọn ẹ̀gbọ́n yín Yorùbá ó lé ansa náà òjò ọgbẹ wa owó tẹ́lẹ̀ lé ìfúnwọ́sẹ̀ wa ti ṣe táwọn fẹ́ máa lò àwọn ìlànà tí a fẹ́ máa lò lórí yorùbá nation. ẹ eh, àmúra ní pẹrẹwu láti bọ́ sí ìṣòro ìṣòro àti ìyẹn ìlú kọ̀ọ̀kan tí a pè ní ìpínlẹ̀ ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni ó ní àṣẹ sí àdùmọ́nì ilẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni yóò mọ fífọ́ àwọn èèyàn ilẹ̀ rẹ̀ ten percent to twenty percent ènìyàn máa lọ sí ibi tí a bá fi ṣe capital owó yìí nínú owó kápítà pẹ̀lú ìlànà tí wọ́n tó wá là kalẹ̀ ó tó ní àwọn nǹkan tí wọ́n máa fi ṣe kí ni àwọn nǹkan tí wọ́n máa fi ṣe ẹni pé ìtọ́bọ̀lẹ̀ kó tọ́ sí gbogbo ọmọ káàárọ̀ òjìrè pátápátá nínú twenty to thirty percent yìí ibẹ̀ ni wọ́n ti máa yọ owó náà tí wọ́n sì máa ṣe tó tọ́ àti tó yẹ ṣé rí Yorùbá kó tó di bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè tí a ń pè ní Nàìjíríà ilà wa ti ní ètò bí a ṣe ń ṣe kí ni bí a ṣe ń ṣe ìjọba wa ṣe rí ìjọba wa tí a ti ń ṣe tipẹ́tipẹ́ kájà tó mọ ìlú tó ń jẹ́ Nàìjíríà àwọn ìfàkọ́lẹ̀ tí àwọn bàbá ńlá wa ń gbà ni wọ́n sọ di táàkì mọ́ wa lọ́wọ́ lónìí. lóòótọ́ ni ò pa wá. àwọn ọmọ Yorùbá ẹ ká ronú ẹ ká ronú ká ṣe kí ni ká ṣe ara lọ́kan ẹ ká gbé ìwọ́jú mi èmi jù ọ́ ẹjẹ́ ká gbé ìfìsẹ́gbẹ́ kan ìṣọ̀kan ìfẹ́ ìnìkan káyọ̀kẹ́yẹ́ ká lò wọ́n máa ní ẹnu Yorùbá òkò ǹjẹ́ tí ẹnu Yorùbá ò bá kò ǹjẹ́ orí gbogbo wa báyìí ní àná a wà ní ìlú Ìbàdàn tí à ń ṣe rálì tẹ bá rí bí àwọn èèyàn ṣe pọ̀ tó tó fi mú àwọn ọlọ́pàá gan wọ́n gba ábì lọ́wọ́ wa wọ́n ló ti sú àwọn àmọ́ kò pọ́síbù kò rọrùn fún wọn láti jẹ́ kí ni kí wọ́n gbé ojú wọn jáde. àkọ́bí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kọ̀ọ̀rọ̀ yorùbá ẹ̀jẹ̀ kọ̀ọ̀rọ̀ ẹ̀jẹ̀ jẹ́ kọ̀ọ̀rọ̀ ní ká má bá a ṣe. yorùbá ẹ̀jẹ̀ kọ̀ọ̀rọ̀ yorùbá ẹ̀jẹ̀ kọ̀ọ̀rọ̀ ká lè má bá a ṣe ká má padà wáyé bó bá di àtúnwá yorùbá bò ń bẹ jẹ́ bá padà wáyé bóde tàtún wá Yorùbá mo fẹ́ jẹ́ o ẹ jẹ́ ká ronú káwá lè mọ bá a ṣe ojú mi ò jù ẹ lọ ìyá ò káyé o lẹ́yìn tẹ̀já ronú tẹ̀jẹ́ ká mọ tá a ṣe. gbogbo ọmọ káàárọ̀ òjíire orin ti gbọ́ tí àkọ́bí òṣùpá àkọ́bí ọmọ orin Sidon Papa ẹ̀ ń lọ ti fún wa gbogbo ọmọ káàárọ̀ oòjíire nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká ronú ká lo ìṣọ̀kan ìṣọ̀kan èyí ló ṣe kókó ìṣọ̀kan ilẹ̀ káàárọ̀ oòjíire torí pé kí ni ó ti sú gbogbo ọmọ káàárọ̀ oòjíire àwọn bàbá wa ọba ládéládé ó ti sú gbogbo wọn wọ́n sọ̀rọ̀ lábẹ́ wọ́n pe àwọn ọmọ wọn wọ́n sọ̀rọ̀ bàdá mi mo ní bí mo ṣe wo inú mi ń dùn bàdá mi ìjà ọ̀gá ẹ̀yin mo lẹ́bi o ẹ̀yin sí ẹ̀sọ́ ọmọ Yorùbá ni kí ni wọ́n bà yín lẹ́rù tó ọ̀gá mi comrade comrade comrade kí lè mi wúlò àwọn kò máa jọra wọn o ẹ má fi Yorùbá wélédè mẹ́kò kan kí èmi wéra wa kò má jọra wọn o ẹ má Yorùbá wélédè mẹ́kò kan. Táíwò Táíwò Táíwò. ẹ gòdá mi òkè òkè ẹyọ ọmọ Nàìjíríà ẹyọ ọmọ káyọ òjíire ẹ má jẹ́ kẹrù máa bà wá mọ́. ẹ má jẹ́ kẹ́rù máa bà wá ẹ ti gbàgbé ọ̀rọ̀ táwọn àbàbà wa máa ń sọ ni wọn ní mi ò lékú kan kò lè jèrè lé bàbá rẹ̀. etí àwọn haúsá fi kó ọlọ́kàjá lẹ́nu o àwọn haúsá tí wọ́n bá ṣe nǹkan wọ́n ní ẹ dákun káyé tó dáyé ńlá àwọn bàbá wa ti mọ̀ pé ọlọ́run ló àwọn ọmọ Yorùbá máa mú wa. ẹ̀rù ó máa bà wá láti sọ̀rọ̀ lórílẹ̀‐èdè bàbá wa kò yẹ kó máa rí. kò máa wọn fúlàní. mo ń sọ fún yín. sáwà kọ́ fi mú ni àwa kọ́ ló fúlàní. mo ti gbé almost twenty nine years báyìí ẹ bí mi sílẹ̀ haúsá mo dàgbà síbẹ̀ mo mọ ìṣeṣe ìṣe wọn bẹ́ẹ̀ sì ni mo mọ ìwà wọn mo wá dé ilẹ̀ Yorùbá mo wá rí i pé ìwà wa ó yàtọ̀ fúnra wa gédéńgbé wọ́n ti ọmọ Yorùbá wọ́n ti da sátidé lọ́wọ́ wa wọ́n ti dé sẹ́ńdẹ̀ lé wa lọ́wọ́ àwọn wa sọ pé sẹ́ńdẹ̀ kọ́ ni titi wa sátidé làwa àwùjọ èyí ńlá fi jáde láti jẹ́ kí gbogbo ọmọ káàárọ̀ òjìrè mọ̀ wípé Yorùbá nation ńlá fẹ́ ní ilẹ̀ Haúsá mo fi Ọlọ́run ọba tó ṣẹ̀dá mi mo fi búra ilé kan báyìí five hundred naira ẹni wọ́n san lọ́wọ́ náà bí ọlọ́run ọba tó ṣẹ̀dá mi ó ní mo fi búra ní àdúgbò tá a wà yìí ìjọ wo lẹ ti lè dé last èló lẹ san lówó ná gbogbo àwọn nǹkan yìí ó làwọn ò mọ̀ sọ fún yín àwọn kọ́ńtọ̀mù lẹ́yìn gbọ́ pé lọ ní haúsá wọ́n lọ dá ṣọ́ọ̀bù wọ́n kó láìsì kò lè torí pé ti rí pé àwọn ọmọ yorùbá àṣeyàwá lọ́kàn fún díẹ̀ yìí là ń sọ fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ìṣọ̀kan ẹ̀ka àárọ̀ òjíire ńlá ó tètè fi rí orílẹ̀-èdè wa gbà Yorùbá nation no going back. Yorùbá nation. Now. Yorùbá nation. Now. Yorùbá nation. No more Nigeria, no election no more Nigeria no election twenty twenty three àmọ́ kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀ ń gbọ́ wa ní àsìkò yìí ẹ má wò bí à ṣe fíìm ẹ má wò bí à ṣe drama ẹ má wò bí à ń kálòlò ṣe rí gbogbo wa àjọpọ̀ tẹ̀tẹ̀rẹ̀. Please allow me go. It is beginning to work closer to your doorstep. Help us to share this broadcast. Orí mi nígbà àwọn tó bá yẹ pé àwọn olóṣèlú ló wá sórí ta ibi báyìí ò ní gba èrò tó bá yẹ fáwọn olóṣèlú ló dé PDP APC gbogbo wọn yẹn wọ́n dé nísì bí àgbà ti kú torí pé kí ni àwọn yẹn máa pín gàrí agolo kan tẹ́ bá jẹ kú twenty years. ọdún ọdún náírà. ọmọ fún yín ní àkàrà tó yẹ láti wọ́n sí láti gbọ́ ọdún náírà. gbogbo bẹ̀rẹ̀ àti kú ọmọ ní pé ọmọ Yorùbá ká dìde ní ìsìn ẹ jẹ́ ká bọ́ síta ká dúró ká tú ọ̀yà ṣe rí àwọn ìjọba yẹn ó kù díẹ̀ nísìn wọn máa máa parọ́ fún wa pé táwọn bá ti wọlé àwọn máa ṣọ̀nà ọ̀nà tó yẹ kó ti ṣe kábàjẹ́ ìṣòro ọ̀nà mọ́ láti ọjọ́ ẹ̀ gbogbo ẹ̀ lórí irọ́ ni tí ẹ bá tuntun yá á ní à táwọn bá ti wọlé ọmọ afọ ní free education lórí lọ́nà ní gbogbo ọmọ tí yóò máa ní àwọn máa ṣe orí fún wa lórí ilé ṣẹlẹ̀ rí wọn tó lè fa fún wa gbogbogbò làwọn máa ń gbàgbọ́ la máa ń tẹ̀lé ah. bẹ́ẹ̀ ṣe rí akẹgbẹ́ mi ti sọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó sọ̀rọ̀ tán nǹkan tó ń ṣẹlẹ̀ ní north gangan nìyẹn ṣe rí tí gbogbo ṣe dúró báyìí nísìn ah, ní north àwọn ó sọ máa rọrùn ni out of hundred percent nǹkan tó ń generate nílẹ̀ yorùbá seventy five percent ló kó lọ sí north. eighty ninety ninety percent ninety percent ló kó lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni ó máa wá fún àwa ní fifty percent bẹ́ẹ̀ ni ẹgbẹ́ wa tí kò kájọ pin lọ ṣé agbóniyàn bí agọ̀ ẹ̀kọ́ torí kákìní ilẹ̀ Yorùbá ló ti jẹnẹrẹ́tì gbogbo kìíní bẹ́ẹ̀ ni ṣèbí tí ìlú bá ráyè tí ìlú bá rọ́jú kí ló bá ṣe wá kò yẹn lọ kí ló fún Yorùbá mi o ara kọ́tà sọ nìyẹn tí àwọn ọmọ Yorùbá bá dá dúró èdè wa máa já gere a ti sọ àṣẹ wa nù àtúnṣe wa òyìnbó làwọn máa sọ ọ̀pẹ́ rẹ̀ good eh, morning daddy. Eh, eh, ẹ ṣe ọ̀rẹ́ mi mo jẹ èdè yẹ́pọ̀ tí ń jọ kan ìgbà tí mo ń lọ Dubai ìgbà tí mo dé yẹ́pọ̀ tẹ́ ẹ bá wọ ẹ̀dẹ́ bàbá o oh. wà lẹ́yìn tó fi ṣe id card Yorùbá ní agbára ìgbà tí ó sọ yé mi hello my brother you are coming from where mo ní bàbá èwo lè bá òfò ọmọ Yorùbá má lè mì kò yé wọn ni gbogbo ẹ̀ náà sì ní lórí kíni lórí irọ́ ẹ má jẹ́ ká wò pé à ń ṣe dírámà àwa ṣeré àwọn ò ṣe àwọn òṣèré àwa jẹ́rí àwọn olówó ti sọ yí pé tó bá ti ya àwọn agbára wa la agbára wa bẹ́ẹ̀ ni àwọn ìkúlù gbogbo ẹ̀ka ìjà fúnra wa ẹ bá gbà pé àwa náà ni àwọn olóṣèlú yìí máa ń lò bẹ́ẹ̀ ni nígbà tó fẹ́ lò wá ọmọ eh. wa ọmọ ìfọ̀pá wa tó wò alẹ́. fada christmas. wọ́n bẹ̀rẹ̀ ọlọ́lé wọ́n gbà yẹn. bẹ́ẹ̀ni. wọ́n bá ti lórí ìjọba wọn ọ̀ ní rántí mọ́ bọ́bọ̀ bọ́bọ̀. so nídìí èyí ẹ má jẹ́ kí olóṣèlú kọ̀ọ̀kan ẹ má jẹ́ kí olóṣèlú kọ̀ọ̀kan kó lò yìí. bẹ́ẹ̀ni wọ́n ti yìí. bẹ́ẹ̀ni wọ́n kọ̀ wá ní o. bẹ́ẹ̀ni free education. lórí ìlọ àwọn àṣọ náà. good road. lórí ìlọ. Goodness lórí irọ́ amáṣomi lórí irọ́ bàbá yìí bá ọlọ́wọ́ àbí bàyí ní ìsìn gbogbo bẹ́ẹ̀ bá ti kú bẹ́ẹ̀ ni torí pé kí ni ọmọ máa fi one thousand naira bẹ́ẹ̀ ni yẹ fún àmọye ọdún bẹ́ẹ̀ ni two hundred tàbá tẹ́ máa ti yẹ fún àyè ọmọ bẹ́ẹ̀ ni ọmọ wá sùn àwọn wò pé à mi ìfẹ́ kú mi ọjọ́ ọdún bá kò ní kú. ọjọ́ ìwà ayé mi ẹ máa gbọ́dọ̀ sí o mi ìfẹ́ kú mi ìfẹ́ kú mo sùn sínú ilé fúlàní haúsá wọn máa káyọ̀ mọ́lé wọn máa bẹ́yàn lórí fèrè. ṣé ọ̀rọ̀ akú ṣé ìjọba ò rí ọyìn ṣé ọ̀rọ̀ gbọ́. wọ́n gbọ́ sóbì wàá fẹ́ kú sórí ìgbà tó bá ká ẹ mọ́nu ilé. kòtò ayé mi. ọ̀sẹ̀ máa dìde pé ah. àwọn èèyàn kan pariwo wo sórí wọn ọmọ Yorùbá tó o bá support ìrìn àjò yorùbá ká kúrò nínú ẹ gbàgbé sórí pé ẹnu yorùbá òkò bẹ́ẹ̀ni àgbà lẹ́yìn ẹsẹ̀ bẹ́ẹ̀ni ṣèbí ẹjẹ náà lẹ́yìn ẹsẹ̀ lẹbi jẹ kó lóṣèlú kó gbàgbó wa rẹsítẹ ká máa fún àwọn ọmọ wa bẹ́ẹ̀ni àwa náà la kí àwọn olóṣèlú gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ni kó ní ti èyí ó rọ wá àwa ṣe fún mi níbí báyìí bẹ́ẹ̀ni máa sọ fún ara ilé ẹ pé àsìkò ti tó ọmọ yorùbá jí máa sùn ọmọ yorùbá jí máa sùn ẹ máa sọ fún wọn nísìsiyìí pé ẹ jí o ẹ máa sùn twenty no election no Nigeria no election no Nigeria no election. mo mọ̀ pé nínú ọmọ Yorùbá náà sọ pé àwọn ilé ká lóde. ọtí lè yé wa adáwọ̀ dúró. sọ́ni wo bí jẹ́ sọ fún ẹ wojú mi rárá èmi ò ń ṣe bíbá yìí o kì í ṣe ọmọ ọmọ Yorùbá ni mí. ọmọ Yorùbá là wá o. ṣẹ́gẹ̀sì ọmọ Yorùbá ni mí. ẹni tí àwọn olóṣèlú ẹ̀ ṣe máa ń ṣe fún àwọn ọmọ wọn kó máa mú pálí wọn kó máa gbọ́ pẹ́pẹ́ nínú bíbá ẹ máa dé àwọn oríṣiríṣi èèyàn bíbá ẹ. bẹ́ẹ̀ni ìyàn tó fi ìlú òyìnbó sílẹ̀. bẹ́ẹ̀ni àtó wá sí nàìjíríà. wá sí nàìjíríà. bẹ́ẹ̀ni wọn wá tẹ̀lé wa káàkiri pé sẹ́yìn yorùbá gbọ́dọ̀ dá dúró. bẹ́ẹ̀ni láti tọ́kọ ti bí ṣé ẹ lè lọ sí ẹsẹ̀ àkọọ́lẹ̀ bẹ̀yìn ọkùnrin ní pasapọ̀ lọ. níbo lẹ ti máa rí. ìyàn tó jẹ ìgbádùn náà. comfort zone. ó kúrò bẹ wá sí nàìjíríà. bẹ́ẹ̀ni pèsè ọmọ yorùbá gbọ́dọ̀ dá dúró. bẹ́ẹ̀ni nísìnyí tó bá lọ mọ́tò ọ̀fẹ́ ni. ó ṣe pé mọ́tò ọ̀fẹ́ ni o oṣooṣù ni kò sójú mọ́tò máa mú láyè bàbá jí kò sí mi ní ìsìnkú ti jí báyìí mo ti ná mọ́dà five thousand naira hmm. pé màá wá láti Ìbàdàn sí bíbá àkú mọ́tò káà lè máa wọ mọ́tò elérò àṣàpá mọ́tò wa ni mọ́dà five thousand naira ọjọ́ òòlù jírí tó náwó rí. kò sí. nílùú nílùú location nine four one nine. location four one nine. for abroad ẹ ṣe é ní ọkọ̀ hmm. ọ̀pọ̀ kò yí sí kò yí sí àwọn àṣẹ ìṣàlọ́sàn kò yé mi o àìwọ́dà ọ̀nà tó ọ̀nà tó dára wà bẹ́ẹ̀ ọ̀nà tó dára wà bẹ́ẹ̀ ni pátí wòsàn tó péye ó wà bẹ́ẹ̀ ni ló dé àwọn olóṣèlú olórí burúkú yẹn kí ló dé tí òde òde lọ síbẹ̀ wọ́n á máa tọ́ba ti tí ọ tán wọ́n máa lọ síbẹ̀ wọ́n máa lọ jẹ̀dá mi lọ afa ọmọ ní good education ní ilẹ̀ Yorùbá hmm. tí a bá dá dúró sẹ́ni oṣù tó bá bímọ tuntun náà ló máa rìn bá bá dá dúró ká fọwọ́papọ̀ ẹ̀ ká fọwọ́fọwọ́pọ̀ gbogbo nǹkan yìí la máa máa benefit nílẹ̀ Yorùbá agbára náà kò sẹ́yìn fún olóṣèlú kankan mọ́ ẹ má jẹ́ kó wá tọ̀ yín mọ́ ò bá jẹ́ APC ò PDP ò bá PPCD ìwọlé mọ̀ nǹkan tí a wá fẹ́ ni pé ilẹ̀ Yorùbá ànàrọ́gbà no election twenty twenty three tó bá ti bí wọn da kọ́ jáde a máa pa wọn látẹ̀yìn because àwa náà ló máa lò àwa náà ló máa lò àwa tún fi àsìkò yín sọ fún gbogbo ẹ̀yin alágbára tẹ sọ pé ẹni ògùn fi ṣọ̀pọ̀lọ́ bẹ́ẹ̀ ẹ jáde nísìnyí ẹ̀yin bàbá ọdẹ wa ẹ̀yin bàbá ọdẹ wa ẹ̀yin méjèèjì wa. bíbọ̀ bẹ́ẹ̀ ni àjọjẹ tọ́dúró tán tọ́dúró tán tọ́kọ̀ balẹ̀ kí ló dé ni mo máa ṣèkà fúnra yín yẹn ẹ jẹ́ ká kọjá dé ní sí kámẹ́rà lágbẹ́rẹ́ kámẹ́rà òdòwò àti haúsá aléwò dànù. church. mùsùlùmí tí ẹ lè mi àwọn ti wà ní èrè ṣe rí nǹkan tá à ṣe ilé oṣù rẹ̀ sí o ilé oṣù rẹ̀ sí o ṣọ̀rọ̀ mùsùlùmí o orí àwọn kan àwọn òpònú tó ti kàwé tó wọ́n ti yí sẹ́yìn wọ́n ní ẹ tó bá ti yà I'm talking about Christian tó bá ti gba ilẹ̀ eh, Yorùbá nation bẹ́ẹ̀ ẹ máa tó bá ṣe òòṣà orí wọn ò pé bí wọ́n ṣe bá wo most pásítọ̀ Ògúnwálé pásítọ̀ tí wọ́n bá wo ilé wọn wọ́n máa gbọ́ Ògún Wálé pásítọ̀ Ògún Ògún dìran Ògún dìran kí ló ṣe nílé ọkọ tó ní pásítọ̀ kò tí ẹ̀ yé mi ọkọ bá jésù kò tí ẹ̀ yé mi ìdíje yìí àti muslim àti christian dìde ká sowọ́pọ̀ ká kúrò nínú oko ẹrú tí àwọn olórí burúkú olóṣèlú bẹ́ẹ̀ni APC all the politicians kọ́kọ́ wá sí àkúrò níbẹ̀ lọ́wọ́ election twenty twenty three lọ́wọ́ Nàìjíríà Yorùbá nation now Yorùbá nation now Yorùbá nation now àkọ́bí òṣùpá ó wà dáwọn lára yá di ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ṣì rò bí wọ́n ṣe fíìmù ni nígbà tó bá kàn án mọ́lé tí fúlàní bá kàn án mọ́lé yóò tún ẹ̀ tó mú ìyàwó ẹ̀ tó da dùbúlẹ̀ mú ọmọ ẹ̀ tó da dùbúlẹ̀ ó tún ṣe mórí wọn. wọ́n tún máa bẹ̀rẹ̀ àná ni. wàá dìde nígbà yẹn pé àbúrò kò ní lóko ìyá yìí lóòótọ́ ẹ tún jẹ́ kí n yọ ọ nígbà yẹn kan ṣe àwọn Yorùbá náà ó yìí náà àwọn Yorùbá ṣe lọ́pọ̀ jù bẹ́ẹ̀ torí wọ́n ní tí fúlẹ̀ bá pa ni òwe ò ní ẹ̀ tó nídìí èyí ẹ má lọ oṣù jẹjẹrẹ ẹ jẹ́ ká fi yọyọ kàtúntà ọ̀jọ̀gbọ́n wọn kọ́ kọ́tà sọ ọ̀ lè fún ẹnìbọ̀jì bíkọ́sì kọ́tà ń ṣe àlòfin ó wà lábẹ́ òun pé bí a bá ti pé hundred years which is seventeen amalgamation bí a bá ti pé hundred years Yorùbá ó lè máa lọ Ìgbò lè máa lọ Haúsá lè máa lọ orí ìyàwó àpàdé olóyún ṣẹ́gẹ̀tì ìyàwó àpàdé olóyún ti fún wa nígbà yẹn náà hundred years yẹn ti pé ní two thousand and fourteen tọ́pẹ́dẹ̀ notice pé láti two thousand and fourteen ẹ wá rí pé ìjọba ẹ̀kọ́ wa wọ̀ sí ni náà kí ló bá ìyàwó tí a fẹ́ tí a lè control tí ò bímọ tí ò pa tí ò pa tí ò yẹ for good sixteen years kò ṣe kankan ẹ wo ẹ wo ẹ wo pan ẹ wo nísìnyí àwọn ọmọ wa sìn torí pé kí ni táwọn bàbá sọ̀rọ̀ sí àwọn ìjọba máa lọ kí wọ́n. àwọn tàbí onígbọ̀wọ́ oṣù ìlú àti everybody wọn bá fún àyè gbà wọ́n ìjọba máa rẹ̀ ìdáwọ́ bá tó lè kó máa rẹ̀ ìdíwọ́ tó lè kó rí bẹ́ẹ̀. so ẹ má jẹ́ ká kálò lọ́wọ́ fún ẹ má jẹ́ ká pariwo lọ́wọ́ ẹ dìde Yorùbá Yorùbá nation Yorùbá nation Yorùbá nation. aláàtẹ̀mọ́ kí ló dé. òun bàbá rẹ̀ ń hàn lóòótọ́.

ìgbésùmọ̀dù la wà. ìgbésùmọ̀dù la wà àìdí ẹ̀ ẹ bá mọ̀ gbèsù dáadáa ó máa rí tó wà tó wà níbẹ̀. yorùbá bẹ̀rẹ̀ ló wà lóòótọ́ ìjọba ló mú balẹ̀ wù wá rí yorùbá bẹ̀rẹ̀ ló wà lóòótọ́ ẹja ló mú balẹ̀ wù wá rí. yorùbá ẹjẹ ká ronú yorùbá ẹjẹ ká ronú ẹjẹ ká ronú ká.

Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú ẹ kàlẹ̀ Yorùbá rẹ ẹyẹ náà wò sílẹ̀ lórí bẹ́ẹ̀ sọ́dà bí ìyá mi bísí tí ìlú bá da ìyàwó ní ìyàwó á bísí bọ́ tó bá dé sí tó fúlàní àtàwọn sábà dé sí ìyá ìdìbò mọ ẹjẹ fún wọn sílẹ̀ kí lọ bá. kí ni orúkọ yín. ọkọ tèmi ni mo ní àwòrò. níbo ni a wà yìí. a wà ní ìwọ. Gbétu ẹ ṣé bàbá wa kí ni nǹkan tí ẹ rí láti ìgbà tí ẹ ti wà ní orílẹ̀-èdè location nine tó ń pè ní Nàìjíríà láti ìgbà tó ti bí yín sí ilẹ̀ location nine kí ni àwọn àǹfààní wo lẹ ti jẹ lórílẹ̀‐èdè nàìjíríà tẹ̀ ti tẹ̀ mọ̀ pé yes pé ah nàìjíríà yìí dá mo ti jẹ àǹfààní rẹpẹtẹ àǹfààní wo lẹ jẹ tẹ jẹ lórí nàìjíríà tẹ wà láti jọjọ tán ti bí yín. ọlọ́ọ̀jẹ̀ kò dáa fún ẹ orílẹ̀-èdè nàìjíríà yìí ni kò tẹ́lẹ̀ ti. Hmm gbogbo wa ni a lè pè é bẹ̀tí nísìnyí báyìí mi wò pé ìyà tó ń jẹ Yorùbá ó ti tó gẹ́ tá a bá wo báwo sá tó ń kó wa lẹ́rú yìí ṣe tó dáa tẹ́ bá ń gbọ́ lẹ́nu jẹ́ mẹ́ta ní ṣe báyìí pàápàá jùlọ lóko tọ̀dọ̀ ti tèmi wọ́n lọ fi fúlọ́ọ̀rì màálù lọ fi fúlọ́ọ̀rì lọ fi màálù jẹ okú níbẹ̀ màálù wọn bíi márùn okú níbẹ̀ wọ́n lọ bọ́ọ̀gà ọlọ́pàá dẹ̀dẹ̀rẹ̀ kan náà òun náà sọ fún wa pé ká lọ sí kóòtù àbọ̀ kóòtù àwọn Fúlàní yẹ̀lẹ̀ mérè tí ládọ̀dọ̀ tèmi àǹfààní kò sí tí mò ń jẹ lára nàìjíríà bí kò sí pé kí yorùbá dá dúró mo fi òde àǹfààní jẹ. ẹ ṣe bàbá mi ní báyìí ṣe rí tẹ̀sẹ̀ jókòó báyìí a ní kí yorùbá dá dúró ṣe mọ̀ pé àwọn ọmọ yorùbá tàn sọ pé kó dá dúró yìí nísìn tí olóṣèlú kan bá dé sí tó bá gbowó fún iṣẹ́ ẹ̀ ní yóò padà pé ah ó dáa ká máa ṣe wọ́n nàìjíríà lọ mo fẹ́ yẹ kẹ́ sọ tòótọ́. ní inú ìgbàgbọ́ ayọ̀ ọkàn tí mo ní èmi ọmọ olóṣèlú náà tó lè gbowó fún mi tí mo lè gbà lọ́wọ́ rẹ̀ torí mi ò lè ta ọjọ́ ọ̀la mi tẹ̀lé àti àtàwọn ọmọ mi ìdí nìyẹn mi ò lè gbówó lẹ́ni bọ́dù o tó lè sọ̀kan mi. tí Yorùbá bá dá dúró irú àǹfààní wo lè fi pamọ́ lè jẹ́ nílẹ̀ Yorùbá tó bá dá dúró. tí Yorùbá bá dá dúró àǹfààní pọ̀ tá a lè jẹ láwọn ọmọ Yorùbá òkè tá a bá ní ká tuntun ká wo ní ìsìn báyìí ẹ lọ sí Òṣogbo ẹ lọ wo ní odò Ọ̀ṣun Òṣogbo bó ṣe ní ìsìn báyìí láti bóyá bíi ọdún méjì àbọ̀ tó ètò láti wà níjọba báyìí omi yóò dá mọ́ ohun àlùmọ́ọ́lì wa ńlẹ̀ Yorùbá góòlù ni gbogbo góòlù wa lọ́sùn ní báyìí ẹ ti ń bẹ̀rẹ̀ sí ní wà látọ̀dún méjì àbọ̀ gbogbo orúkọ yẹn tá a bá stọ̀pù wọn tẹ́lẹ̀ bá ní ṣe mọ́ ara mọ̀lì tiwa tá a lè máa jẹ níní irú àwọn fúlàní tẹ́ bá gbogbo wa jẹ́ yìí gbogbo tẹ́ ti bàjẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ mi ọgbọ̀n ọdún nìṣẹ́ kò tí ì gbèrí padà tó ti yé bẹ̀tá bá pẹ̀lú ọmọ àwọn nǹkan yẹn àá fi ṣe bàbá mi nísìnyí báyìí mi mọ̀ bí ẹ ti gbọ́ pé Yorùbá ń lọ tẹ́lẹ̀ mi mọ̀ bí ẹ ṣe ń gbọ́ lẹ́nu àbẹ ti gbọ́ tẹ́lẹ̀ mo máa rọ̀ yín ẹ̀yin náà ṣẹ́rí owó funfun ni kò tó ènìyàn ṣé mo right ní Yorùbá mi torí àṣà wa ti parẹ́ ẹ̀hẹ́ owó fún ni ò tọ́mọ ènìyàn ẹ̀yin náà ẹ máa sọ ẹ máa kéde yẹn náà fún wọn ṣẹ́rí ẹ má jẹ́ ń parọ́ fún yín bàbá mi tó bá jẹ́ pé orílẹ̀ yẹn á máa gbowó gbogbo nǹkan ló yẹ kó máa ṣe fún wa lórí orílẹ̀-èdè location four one nine bọ̀ wọ́n ti rí i pé múgù ni wá àwa náà dẹ̀ ti máa gbà kámú kò dẹ̀ yẹ ká máa gbà kámú yá àwọn ọmọ Yorùbá á ti gbà kámú jù pé ẹ ẹ ẹ má jẹ́ ká ẹ jẹ́ ká kúrò lóko wẹ́ ẹ jẹ́ ká kúrò lóko máa da ṣe tẹ́ ẹ ti jí láàrin ṣe ṣáà ti gbàdúrà sílẹ̀ dá yín àdúrà tí wọn bá gbà ẹ kò ṣe pé kò gbà bọ orílẹ̀-èdè tó wà gan-an ni ò jẹ́ ká